ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. tọ́ nbíbí àgbé bàlàhùn àlàhùn aró bálùkó bàlàhùn àlàhùn òsùn ẹ mọ̀ pé bí lékelèké bá ti lahùn ní mọ̀ ẹ́ lahùn ẹ̀fun níkànnì fresh àwa lahùn ajá àbálẹ̀ as usual o èmi àti eléyìí eléyìí amúlòkó adé adé ṣe ń lọ́rùn adébáyọ̀ fálékè ní kí n pé ẹ kú dédé àsìkò yìí o bó o wà ní nǹkan báyìí àtẹ̀yìn àtàwa ẹ̀jẹ̀ á sọ pé ní twenty twenty four àkóná màtàtà ṣẹ́bọ̀ tún ẹ̀ kò séwu lóko àfigèrè àparò ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run yóò túnbọ̀ mọ̀ ṣe dáadáa fún gbogbo wa àtẹ̀yìn àtẹ̀mí àtẹ̀yìn àtàwa àti gbogbo wa láṣẹ lọ́wọ́ elédùà ẹ pé ó tó jọ́ mẹ́ta ìjọ́ mẹ́ta kọ́ ó tọ́sẹ̀ méjì àbàtẹ̀ àbàtẹ̀ ten working days àbàtẹ̀ bàtìrì fún afẹ́nifẹ́re jàre àjàyí òun náà ló sọ̀rọ̀ yìí nílùú ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ àjàyí sọ̀rọ̀ ló kọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ó ní ìpè yìí ó ń jáde látọ̀dọ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re nírúfẹ́ àsìkò yìí ṣé ẹ mọ iye ẹ̀mí tí ọ sọnù láòkò tí à ń ṣe pọ̀pọ̀ sísìn kérésìmesì nípínlẹ̀ plateau àti láwọn agbègbè míì tí ọ̀rọ̀ gbà yìí ìpínlẹ̀ ọ̀hún ká ó ní ó kéré tán a mọ̀ ń ka méní méjì mẹ́ta bíi àádọ́jọ one fifty èèyàn tí wọ́n sáré gbẹ̀mímì tí ì sì ṣe pé wọ́n láwọn ọ̀gbáyé mọ́ tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ẹkú ni wọ́n wá jẹ́ fún àwọn aráabí yàtọ̀ sí àwọn èèyàn bíi àádọ́jọ níye òun ó ní ó tún lé ní ẹgbẹ̀rún mẹ́wàá àwọn èèyàn tí ìṣípòrọ̀pò tó dé bá kò ní ibùgbé àti ilégbé wọn tí ilé ọ̀wá gbà wọ́n tọ́nà gbà wọ́n tí ṣe wí aráàgbà dá àsìkò yìí wọ́n ní Eh, Plateau nìkan kọ́ o ẹ tún lọ sí òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ lọ sí ìgbẹ́tì ẹ lọ sí sẹ̀pẹ̀tẹ̀rí ẹ lọ sí eh, oríṣiríṣi àwọn agbègbè tó rọ̀gbà mọ́ ibẹ̀ wọn ẹ lọ sí àkókó ẹ lọ sí ìgbàrà òkè ní ìpínlẹ̀ ondo àwọn darandaran tí ń darán han nílé ìmọ̀ tí wọ́n ń ṣẹ̀mí lófò wọn ò jẹ́ kára ayé níbẹ̀ kí wọ́n lójú oorun mọ́ o ẹ wá lọ sí olú ìlú ilẹ̀ wa tí í ṣe Federal Cap Capital Territory Nàìjíríà tí í ṣe Àbújá inú ìbẹ̀rù bojo làwọn èèyàn ń gbé báyìí ní ìsìn torí àwọn ajínigbé pamọ́ béèrè fowó kò jáyé ọgbádùn mọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ fún Tinubu Tinubu ooo Tinubu ooo tètè wá nǹkan ṣe o ṣètò ààbò Nàìjíríà ti ń dídà ti ń dído ìròyìn ẹ̀ pọ̀ o mọ̀yà kà díẹ̀ torí yín ni o. lágbo tí òṣèlú bákan náà ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti ṣetán báyọ̀ láti san gbèsè tí wọ́n jẹ àwọn alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ yìí owó tó tó bíi three point four billion naira ẹni tí í ṣe olùsirò owó àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ accountant general arábìnrin K.O. Adegoke ó ti sọ pé gómìnà Ṣèyí Mákindé tó ní òṣòwò owó ń bẹ o wípé agbára àwọn sì gbé láti san gbèsè tí àwọn jẹ ẹ́ àwọn tó wà nípò alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsílọ̀ tẹ́lẹ̀ tí wọ́n gba ipò kúrò lọ́wọ́ wọn ní May twenty nine twenty nineteen arábìnrin Adégòkè iná ni ó wà nù ìwé tuntun kan èyí tí ọ̀kan lára àwọn tó ń jẹ́rìí iwájú ilé ẹjọ́ báǹkì kan náà ni wọ́n gbé wá sí iwájú mbẹ̀ wọ́n ní lórí ẹjọ́ ọ̀hún tí ń lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí wọ́n gbé kọ́ gómìnà Ṣèyí Mákindé lọ́rùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé December eight ìdájọ́ kan tó wáyé mbẹ̀ ní ọdún 2023 tá a lò tán nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nílùú Àbújá níbi wọ́n ti pàṣẹ fún gómìnà pé kó gbèsè èyí tí ó jẹ́ three billion four hundred and twenty-five million three hundred thousand naira fáwọn tí wọ́n gbé kù ní ipò wọn yìí nínú ìwé ọ̀hún tó jẹmọ́ ti ilé ẹjọ́ ẹni tí í ṣe accountant general náà ló sọ pé owó tó ọ wà nílẹ̀ nínú àpò àsùnwọ̀n ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó jẹ́ ti Eh, inú báǹkì First Bank ní orílẹ̀-èdè Nàìjíríà tó sọ pé àwọn ti sọ fún báǹkì ọ̀hún pé kí wọ́n lọ rèé san owó ọ̀hún wọ́n yà sọ́tọ̀ fún àwọn èèyàn wọ̀nyí níwọ̀nba àgbà tí ilé ẹjọ́ tó ga jùlọ tí ó ti gbé ìdájọ́ kalẹ̀ àrántí wípé nínú oṣù kejìlá tí ó kọjá lọ ọjọ́ kẹjọ ọdún 2023 nínú oṣù kejìlá ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kan nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ìníhàn ni wọ́n sọ wípé ẹjọ́ etí gómìnà Ṣèyí Mákindé tó gbé wá sí iwájú àwọn pé àwọn rọ̀dà sẹ́gbẹ́ kan ó ń láti tẹ̀lé ìdájọ́ onídàájọ́ ebong ni o tó ti sọ fún wọn pé kí wọ́n lọ san owó yìí lẹ́yọ̀ sọ́kà pẹ̀lú ìdájọ́ ti ọjọ́ kẹjọ oṣù kejìlá yìí òun náà ni àwọn tí wọ́n jẹ́ alága ìjọba àbílẹ̀ tẹ́lẹ̀ rí etí Basọ̀run Mojeed Bọ̀sún Àjùwọ̀n tí ó kó wọn sòdí ni a wá lọ síwájú onídàájọ́ ebong pé ẹ wá bá ní sọ fún wọn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ń bẹ ní iwájú wọn yìí látàrí èèyàn òun náà ni wọ́n fi á sọ wípé àwọn ò lè gba lórí àrọwà tí gómìnà Ṣèyí Mákindé tó pa ọ́ pé kí wọ́n jẹ́ káwọn ọmọ sanwó lọ́nà tó rọrùn fún ìjọba pé àwọn ọmọ busan díẹ̀díẹ̀ díẹ̀ ni òǹdàjọ́ wa sọ pé à tí wọ́n bá fi gba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láàyè ọdún mẹ́fà àwọn òfin sanwó kódà ń gba gómìnà bá kú òtán ìpínlẹ̀ Ọ̀yọ́ sì máa san owó ọ̀hún lọ ni ẹ lọ́ọ́ ka ìyókù ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. ok jẹ́ a tún jẹ something light òní ni àwọn akẹ́kọ̀ọ́ <laughs> ni wọ́n wọlé. wọ́n wọlé mo yà tètè jáde tó pé tí wọ́n bá ti wọlé báwọn <laughs> ah, ojú ọ̀nà ó kò fọ́fọ́ ni o. kò tiẹ̀ wá táwa tá à ń gbẹ́yìn bọ́dà bọ́dà ó yí kan inú. ó yí biribiri ọkàn ó yí kan yín o wa mọ́lódọ́tọ́ lọ́hún ó yí kó ń yóò kú o. Ah, njó ah, ẹ ṣe sùúrù ni o. njó ọkàn alára alára fún mọ́ra ọkà jèrò òní choice ọkàn wà lọ́nà àrà á mú mọ́ra abọ́ ń bẹ̀. ọlọ́run ẹ mọ ẹ. ọkàn yìí ọkàn àwọn olódó ẹ mọ mọ́ra. Ah, ah, ah, ọlọ́run kó ṣàánú o wọ́n sì àti bọ́ páàkì ọkọ̀ sí bọ́dà mo sì bíbẹ̀ ẹ̀kọ́ ibi iṣẹ́ òní ṣe. kò ní ṣe olùhẹ́rò jẹnu ọmọlọ́kadà kan lọ́rẹ̀ ọmọlọ́kadà amúmúlọ́rẹ̀ <laughs> ọlọ́run kó làwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n wọlé láwọn ilé ẹ̀kọ́ ìjọba àti ta alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama o wọ́n ní lẹ́yìn tá a ti jẹ pọ̀pọ̀ sísìn jẹ ẹdìẹ kérésì jẹ tọ́kì kérésì jẹ dèdè náà àti dèdè náà ẹ̀nẹ́ ngbò ní patí ò ní parí ọbẹ̀ tán náà ni máa ń kẹ́yìn patí kérésì parí àwọn akẹ́kọ̀ọ́ wọ́n wọlé padà sílé ẹ̀kọ́ ojú ìwé ogún page twenty punch fún tòró òní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama nírètí wà wípé òní òde yìí ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2024 ni wọ́n wọlé yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà pàápàá gbogbo ìpínlẹ̀ tí mẹ́ǹtì bùtòrò ilẹ̀ yìí wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé <laughs> inú hílà hílò ọkàn ni àwọn òbí àtàlágbàtọ́ wà báyìí pé wọ́n ò tún sanwó sùkúrú owó iléèwé náà nìkan wípé ọkàn àwọn ọ̀pọ̀ òbí àtàlágbàtọ́ ni ọ̀wá balẹ̀ torí pé n ti ń kọ́kọ́ kàn òun náà ni owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ ní í ṣe san wọ́n ní ọ̀pọ̀ àwọn òbí àtàlágbàtọ́ yìí ni bí nǹkan ṣe rí ní nàìjíríà ló ti bà wọ́n ní ìbàkúbà débi wípé iléèwé ò kàn ṣe é mọ́ lọ́ni fáwọn ọmọ wọn bá ní káwọn ọmọ jókòó nítorí owó iléèwé ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ ni wọ́n wọlé fún sáà ẹ̀kọ́ kíkọ́ kejì second term lẹ́yìn ọdún kérésì àti pọ̀pọ̀ṣìṣì ọdún tuntun ẹnìkan paito samuel tí ń gbé ní èkó ló sọ fún punch ní àná ọjọ́ sunday pé àwọn ọmọ mi ò wọlé lọ́la o ó fò ní pé ọ̀la lánàá bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá paito yìí ní eh, bá a ṣe sanwó second term ni àwa ń wá ní ìsìn kí elédùnmarè kí ó ṣàánú mo sì mọ̀ wípé owó ọkọ̀ tó tún ti gbẹ́nu sókè ara àṣòro eléyìí tí olúwe ó tún mọ báyìí láti ọ̀la yẹmọ̀ pàánà ní sọ̀rọ̀ tí ń fò ní pọ̀ láwọn ó ní ara tí àwọn ọmọ báyìí nù ó ní mímọ́ du ọkọ̀ wọ̀ àjáwọ̀ sáré bọ́lẹ̀ sáré wọlé kóró sínú ọkọ̀ eléyìí náà ó tún ìyẹn fa kíkì yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà lọ́sàn-án àná tí àwọn oníròyìn tí wọ́n wá sí ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tún gbọ́ bí nǹkan ṣe ń lọ báwọn àwọn òbí àtàlágbàtọ́ ṣe ń palẹ̀ mọ́ fún ìwọlé àwọn ọmọ wọn iléeṣẹ́ akọ̀ròyìnjọ ilẹ̀ wa tàmọ̀ sí News Agency of Nigeria jábọ̀ dé Kánò pé tọ̀ ọjọ́ kẹjọ oṣù kínní twenty twenty four ní ìrètí wà pé àwọn èèyàn tí í ṣe òní àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n wọlé láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti girama àti ti pàyàmọ́rí tó jẹ́ ti ìjọba bákan náà alukoro director public enlightenment àtẹni tí máa rí sí ìlàráàlú lọ́yẹ̀ fún iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ ní Kano Balarabe Abdullahi òun ló fi àtẹ̀jáde síta pé tọ̀ gbogbo àtẹni wà ní ilégbèé tí a mọ̀ sí bọ́dìn ni o àtẹni tí ò tí ọ̀kẹ́kọ̀ọ́ mọ́ relé kíkálukú ó wọlé kíkálukú kó sì mọ bá ẹ̀kọ́ kíkọ́ lọ ìròyìn yẹn sọ pé kérésì parí o àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ wọn wọlé padà sí ẹnu ẹ̀kọ́ kíkọ́ ìròyìn yẹn ní kọrin ìṣẹ́ bẹ̀rẹ̀ lóní mọ̀ndé ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹ jẹ́ ká múra ká gbàdúrà sí bàbá wa tó dá wa sí lóní. good morning sir <laughs> ọlọ́run káì ẹ̀kọ́ ìgbàgbé. ọ̀rọ̀ ètò iléeṣẹ́ ọlọ́pàá wọn ń tanná wádìí àwọn ìròyìn ìrọ̀ alẹ́ ayé kan mo fẹ́ gbọ́n lórí fún yín ni o wọ́n ti ń tanná wádìí irú kú ọlọ́pàá obìnrin kan sínú ilé ìtura níbo wà lélẹ́yìn ti ṣẹlẹ̀ ẹ tẹ́tí gbọ́ ni o tí ò nìkan lọ dá wá sílé ìtura òun hmm. àbó nìkan kọ́ ẹ mọ̀ gbọ́ tó bá gbẹnu tán ní ọ̀sán tí ò níyì ọwọ́ tẹ pàìtọ̀ kan hmm, pàìtọ̀ ìjọ sẹ̀lẹ̀ kan ní ìjẹ̀bú ah, ni wọ́n sọ pé ọwọ́ ti tẹ̀ torí pé ọmọbìnrin kan tí sì wà nílé ẹ̀kọ́ gíga yunifásitì tí ò tí ì jáde undergraduate wọn ló kì mọ́lẹ̀ ó fi tìpá tukú kò bá ṣe bákan náà àwọn àjọ àbúra ẹni làbò òlú wọ́n tẹ ọmọkùnrin kan náà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó bínú gún bàbá ẹ̀ lọ́bẹ pa ah, ah, inú ló sì bí o hmm. inú ló sì bí bàbá yẹn sì ti kú báyìí hmm. ọlọ́pàá tó ti mú àwọn èèyàn méjì tí wọ́n na arákùnrin kan wọ́n dá ọjọ́ lù ní o eh. títí èyí òun fi sọ pé ó dìgbò ṣe hmm. tó fi lọ sí ọ̀run àpàpàǹdodo. Hmm. àwọn àjọ NDLEA ọwọ́ wọn tó tẹ arábìnrin kan náà tó náà jẹ́ ẹni tí mo gbá àwọn karambani tí mo bá wọn wá àwọn nǹkan ọjà nǹkan jẹ ogun bí ọ̀tá àbọn hmm. kọ́ mọ bá wọn ṣáájọ àti bọ́n ọwọ́ ti tẹ o òkèrè ti bórù mọ́ lọ́wọ́ ẹ wá jẹ́ kí n ka eléyìí níbi tí gómìnà babájídé sanwóolu ìpínlẹ̀ èkó ó tún ti tẹnu mọ́ wípé àwọn òfin táwọn bá sọ pọ̀ wà àwọn ò dúró tí òfin ni òfin gbọ́dọ̀ ṣiṣẹ́ ni ọ̀ hmm. ó sọ fún gbogbo àwọn ẹ̀tọ́ wà ní ìpínlẹ̀ èkó pé àfi kẹ́ ẹ yá tẹ̀lé fi hàn bí bẹ́ẹ̀ kọ́ ẹ wò ó àjọ ń ṣàkóbá ara wa náà ni o ìdínú tó òun fi nígbà kẹ́nì kankan kó bá òun o Sanwó-Olú ń sọ̀rọ̀ lánàá níbi tí wọ́n ti ń ṣe ìsìn ìdúpẹ́ pé ọlọ́run ṣe o àbọ̀ sínú ọdún tuntun hmm. eléyìí kò lè mọ̀ wáyé o nínú iléeṣẹ́ tó ń rí sí ètò àbẹ́lé ní ìpínlẹ̀ èkó ó ní àwọn mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n jẹ́ pé ni wọ́n ń darí ìjọba ìpínlẹ̀ èkó ènìyàn lọ rí ṣe ìsìn ọpẹ́ o ó sọ fún àwọn pé orílẹ̀-èdè nàìjíríà kò kú ní kùnà kò sì ní fìdí rẹmi àwa ni kẹ́ ẹ jẹ́ ká dúró déédéé ká mọ̀ tẹ̀lé òfin ní bá sọ fún wa pé ká mọ̀ ṣe ká mọ̀ ṣe ní tí wọ́n bá sọ pé ká ṣe nìkan ní kágbárùtì kágbárùkùtì ká sì máa ṣe ò ó wá ṣàlàyé pé níta àwọn táwọn ń darí ìṣàkóso ìpínlẹ̀ èkó èrò onírin owó ìjọba àwọn ọ̀nà owó sójú ọ̀nà èyí tí ó tọ́ ni ọ̀ hmm. gómìnà babájídé sanwó ó ní ọdún tuntun tá a bọ́ sí twenty twenty four ọdún pàtàkì náà ni yóò jẹ́ sí fún wa tó jẹ́ pé àwọn yòó tó wá mọ̀ yàtọ̀ pé àá sẹ́pìnlẹ̀ èkó kọ́ la wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó ń torí pé gbogbo àwọn òfin táwọn ń ṣe táwọn ń gbójú kó ń bẹ̀ hàn àwọn ò dúró ni ẹni wọ́n bá wá ya pò kí tó lòun ní tẹ̀lé òfin wọn ni àwọn ọjọ́ lẹ̀ pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ agbèfọ́ba nípínlẹ̀ Èkó ni ọ̀rẹ́ kaba ìbí. àdọ́pẹ́ ẹ̀yìn bíbèrè fún ìwé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tá a fi rìnrìn àjò passport wọ́n ní ìdùnnú ti dé ìrọ̀rùn ti dé ẹ ọmọ nàìjíríà ẹ máa jó ẹ máa jó ṣe rí wọ́n ti kéde pé online òun náà ni ìlànà tuntun tí ìjọba tí wọ́n ti pète rẹ̀ kalẹ̀ online eh, application fún passport wa wọ́n ní òní ni wọ́n ṣèfi lọ́lẹ̀ rẹ̀ òní òde yìí ẹjẹ́ á gbọ́ bó ṣe lọ. tí ò ní láyàn lóògùn kankan bíi tí ah, wù kó rí ọlọ́run jẹ́ kó ṣeé ṣe ọlọ́run ọba kò tún làdúrà ṣe bí wọ́n ti ṣe ọ̀rẹ́ dì. nǹkan tó bá dáa ó nílò àdúrà nǹkan tó bá kù díẹ̀ káàtó ah, òun náà nílò àdúrà o ọ̀gbọ́n mi arákùnrin yìí ó ti yé mi ó ti yé mi ọ̀rọ̀ rẹ ò ní kọjá àdúrà o. àmín àmín àmín àmín <laughs> ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde super day zero tó ń da agbára padà ságọ̀ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alpha ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ̀ ara wa nílò ní gbogbo gbà kéema ṣá fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwood grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. ìwòsàn jẹ́ agbára ìtọ́ máa bẹ̀rẹ̀ friday twenty third february impossibility become possible gbogbo kò ṣeé ṣe ní jésù ṣe tó tó fẹ́ sọ ní ṣíṣe wá gba ìyanu rẹ nípasẹ̀ ìgbọ́nú lórí àwọn ìránṣẹ́ ọba prophet elijah jọlá jésù prophet kẹlẹ́bù olúladé pastor isaiah wọládé prophet akíakíadé prophet ii testimony prophet benjamin akande prophet ayọ̀dé ajírọ̀tutù prophet onibita evangelist ajayi emmanuel prophetess anna michael prophetess tosin akínwálé prophet tí ògbéró pastor salau adéfioyerufọ evangelist olùdarí samuel prophet dayo jayi ọba evangelist olùkìtìrì ọmọ akọrin ẹ̀mí general evangelist ìjọ csc káríayé prophetess kaya ọ̀làdẹ̀jì olùgbàlejò ní pastor sa àti evangelist mb ọ̀làdẹ̀kọ̀ aago márùn ìrọ̀lẹ́ ní sájí lójoojúmọ́ gbogbo friday ìṣòro ni ní csc orísun ayọ̀kọ̀ ṣẹ́ntì prayer center revival grand wa tó wà ní ìbàdàn ìjẹ̀bú òde express sábò bus stop ìdí ayùn rẹ̀ ń bàdàn ó ti pàdé o. ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́ni olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti múṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God la kò rí ìpàdé àdúrà ẹni bá láyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàáyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́stẹ́lì ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbọ̀yọ̀ ládèjì á ti máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ̀kábọ̀ àwọn ilé ìfẹ́ àtìlú ondo pẹ̀lú bánà ẹnibáláyà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ ìyanu láti bẹ̀rẹ̀ títí dòpin ọdún. Ajabale. balẹ̀. ajá balẹ̀. tọ́ ajá balẹ̀ ń tẹ̀ síwájú ẹ wojú aago aago mẹ́sàn-án ló kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n o hmm. ó yá ó tún di ní rẹ̀rẹ̀ mú ìròyìn yín náà ni bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́ni ẹ jẹ́ á lọ sójú ìwé kẹjọ ìwé ìròyìn punch wàyí o ibi tí mo roko tì sí náà ni ìròyìn tí wọ́n gbé sínú punch lóòrọ̀ yìí pé ìjọba nàìjíríà kéde ìfilọ́lẹ̀ ìlànà mímọ́ lọ sí ẹ̀rọ orí ìkànnì ayélujára láti lọ rèé béèrè fún ìwé ìdánimọ̀ ìrìnnà ọmọ orílẹ̀-èdè nàìjíríà. Hmm mínísítà ètò abẹ́lé nílẹ̀ yìí ọ̀mọ̀wé olúbùnmi túnjí òjó òun náà ló ti ṣàlàyé pé òní ti ṣe ọjọ́ ajé monday ó ní nàìjíríà ó lọ́ǹchì ìlànà àkọ́kọ́ lílo ìkànnì ayélujára fi béèrè fún ìwé ìrìnnà tí ṣe ìwé ìdánimọ̀ ọmọ nàìjíríà bákan náà first online portal for passport application ní àbújá ni wọ́n sì ti lọ́ǹchì portal hmm. ìròyìn ayọ̀ tí rọra rẹ́rìn músẹ́ yìí ní sọ pé ńṣe ni ẹni tí í ṣe ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de comptroller general fún Nigeria Immigration Service Caroline Adepoju Caroline Adepoju náà lọ sọ pé èyí ga ó pọ̀ jù nígbà tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì bẹ̀rẹ̀ sí máa nírìírí ìrọ̀rùn àbá yìí wẹ̀lẹ̀kùn tí ò ní sí ogún mi ò tẹ̀mí mọ́ láti gba passport gẹ́gẹ́ bí mínísítà Bùnmi Túnjí Òjó bó ṣe sọ. So ó ti kọ́kọ́ kéde ẹ̀ o nínú oṣù kejìlá ọdún tó lọ 2023 pé ìjọba àpapọ̀ nàìjíríà ti ń ṣiṣẹ́ láti rí i pé automation system òun náà ni passport application ọmọ nàìjíríà ní ọmọ bádé báyìí o nígbà náà mínísítà sọ pé gbogbo ètò ló ti parí ninety nine percent done láti rí i dájú wípé ìlànà tuntun yìí ó gbéra sọ wọ́n ti á kéde pé lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kínní twenty twenty four òun náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìtọ́hún ní Àbújá báyìí ni ọ̀wá ṣe lọ́wọ́ ọjà sí pé èyíkéyìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá fẹ́ béèrè fún páálí alábala méjìlé ní ọgbọ̀n thirty two page tí ó jẹ́ pé thirty two page passport tí ó jẹ́ pé ọdún márùn-ún ni ó fi lè lo páálí un twenty five thousand ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà ni ó fi béèrè fún thirty two page passport nígbà tí ẹni tó bá fẹ́ béèrè fún páálí ọlọ́dún mẹ́wàá tóun ó ní abala ìwé rẹ̀ tí í ṣe abala mẹ́rìnlé ní ọgọ́ta sixty four page passport tí èèyàn lè lò lọ́dún mẹ́wàá seventy thousand tí í ṣe ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà ni ààyè wà fáwọn ọmọ nàìjíríà tí ń gbé ní ìdálẹ̀ tí ń gbé nílẹ̀ òkèrè láti lọ sórí ìkànnì ayélujára béèrè fún ìwé ìrìnnà tiwọn náà àmọ́ dọ́là ni wọ́n fi sanwó bó bá fẹ́ thirty two pages ó san eh, dọ́là àádóje dọ́là tí í ṣe one thirty dollars bó bá sì jẹ́ sixty four pages sí ni wọ́n tó hàn apply láti abroad two thirty dollars two hundred and thirty dollars. dọ́là tẹ̀ ń wí òde káwọn èèyàn ọ̀dà mọ̀. no dọ́là làwọn ará ìdálé ó ara nàìjíríà ńkọ́. ẹ mo sọ fún ọ ibo lo kéétì kan mo ní mo bá fẹ́ mi gbọ́ sápò kó jáde mo sọ fún ọ pé thirty two pages ọ̀sán twenty five thousand ti nàìjíríà. ọjà ajá bó o ṣe tuntun sọ̀hún. mi bọ́. ọjà ajá bó o ṣe tuntun sọ. <laughs> ok ọmọ ìdílé jáde ẹ má bá ti dé gbẹ. ìyá bá ti gbẹ ayẹyẹ ajá ti mọ dùn. ẹgin la wa. ọ̀rọ̀ ẹ̀dọ́ ní ìpínlẹ̀ ti ẹ̀dó ọ̀hún oṣù ọmọlẹ̀ ti sọ yìí ayé ọ̀gbọ́n ń ni o láti fi gagbága nínú àwọn olùdíje fún ipò gómìnà ẹni tó jẹ́ sẹ́nẹ́tọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Edo, Comrade Adams Oshiomhole tó tún ti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ẹdó tẹ́lẹ̀ rí ó sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC pé fúnra ara yín lẹ́yìn ẹni tẹ́ ẹ bá fẹ́ fà kalẹ̀ tí yóò díje fún ipò gómìnà ní ọdún yìí nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní ní ibi táwọn dé dúró yìí ọ ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ẹdó Jarrett Tenebe ni ó sọ wípé ìlànà táwọn gbé kalẹ̀ ó wà ní ìbámu pẹ̀lú ti àwọn àgbààgbà ẹgbẹ́ táwọn náà fi ọwọ́ sí ó ní ẹgbẹ́ òṣèlú APC ni ó sọ pé àwọn yóò fi àyè gba gbogbo oníkálukú ni láti fi gagbága kí wọ́n jọ tẹ̀ sí i bí ẹni orí ẹ̀ bá gbé kó tíkẹ́ẹ̀tì kó sì di gómìnà nípínlẹ̀ Èdó. ok wọ́n tún ti fi àbàtẹ̀ thirty billion naira bílíọ̀nù lọ́nà ọgbọ̀n naira. kún owó tí wọ́n ti kọ́kọ́ buwọ́ lù pé wọ́n fi pa gbàgede iléègbìmọ̀ asòfin Nigeria National Assembly pé wọ́n fi pa láró ìròyìn yẹn òun rèé o bí ẹ bá mind ok ojú ìwé kẹjọ ìwé ìròyìn Punch ni wọ́n kọ sí wọ́n ní àwọn asòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tún ti ya àbàtẹ ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ̀lẹ̀kẹ̀ àjànàkú owó kan bílí ní jẹ́ thirty billion naira wọ́n ti yà á kalẹ̀ fún àtúnṣe ti gbàgede ilé ìgbìmọ̀ asòfin nàìjíríà National Assembly Complex wọ́n ní nínú àfikún ètò ìṣúná ọdún 2024 yìí wọ́n ní wọ́n ti fi kún owó òun kẹ́ẹ̀dẹ̀mọ́ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ fi àbàtẹ̀ thirty billion naira kan ni wọ́n ti kọ́kọ́ fi kún owó tí wọ́n yà kalẹ̀ láti fi gbọ́ bùkátà àwọn asòfin wa wọ́n ti kọ́kọ́ yà kalẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n á fi àbàtẹ̀ thirty billion naira míì kún àpapọ̀ owó tí wọ́n wàá fi pa gbàgede ilé ìgbìmọ̀ asòfin àtàwọn ibùdó kan kíkọ́ kankan tí wọ́n fi paláró ó ti wá di bílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà sixty billion naira báyìí báyìí ní yàjóyàjó bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣẹ̀wárí àpapọ̀ owó tí wọ́n wá yà kalẹ̀ láti fi gbọ́ bùkátà National Assembly àwọn asòfin gangan owó ìyàgbọ́ bàbá gbà owó wọn ò ra ta wọn ò repo wọn ò ra yọ̀ǹkankan bùkátà àwọn tí wọ́n tí nàìjíríà ó gbọ́ nínú ọdún twenty twenty four yìí lọ́wọ́ jẹ́ mọ́wù kọ́kalẹ̀ tí máa ti fẹ́ pe owó máì ah. di <laughs> news yẹn tí n bá ti fẹ́ pe owó má gbẹ̀ kọ́. nígbà tó ṣe pé àbàtẹ̀ náà ni ọba dé ni. is it your news? okay, okay. lójú ìwé kẹjọ punch tí mo sì ti ń kàròyìn lọ wọ́n ní owó tí nàìjíríà ó fi gbọ́ bùkátà àwọn aṣòfin rẹ̀ ní twenty yìí lọ́wọ́ jẹ́ àbàtẹ̀ three hundred and forty four point eight five billion naira wọ́n ni nínú ìtàn nàìjíríà wọ́n ní àti ìyá owó ìgbọ́ bùkátà àwọn asòfin wa tó tó bá òun kalẹ̀ rí ọdún yìí ló lé kéńkà lọ́la tàǹbọ̀gì wọ́n ní wọ́n ti gbé ẹnu owó tá a fi ń gbọ́ bùkátà àwọn asòfin wa sókè kúrò ní ó bíi bílíọ̀nù mẹ́ta kó pé gba bílíọ̀nù one ninety seven billion naira ní tẹ́lẹ̀ ó ti á kúrò ní one ninety seven billion naira ó ti di three forty four point eight five billion naira náírà báyìí ààrẹ bọ́lá tinúbú àwọn ni wọ́n sì buwọ́lù pé kó lọ bẹ́ẹ̀ wọ́n ṣàìn ṣe ẹ má gbàgbé o pé senate president ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà godswill akpabio òun ló ti ṣàlàyé kéde fáyé ní jóòní èyí ọgbọ̀njọ́ oṣù kẹfà june thirtieth twenty twenty three wípé ààrẹ bọ́lá tinúbú pé wọ́n bu ọwọ́ lu owó kan tí wọ́n fi renovate national assembly complex àmọ́ ńgbà tí wọ́n tún tún mí ìkéde báyìí ni pé àfikún tún ti bá from thirty billion to sixty billion ìròyìn yẹn lọ́sàyànú kalẹ̀ eh, ní nǹkan bíi tè ẹnu ajá mi lọ pa <laughs> ìwọ lọ ìròyìn bíi ìròyìn wọn kan ọsà dètè kalẹ̀. ilé ibi àwọn èèyàn dètè kalẹ̀ pé kákan mọ̀ gbọ́ bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù láì fojú kan bílíọ̀nù kan ọ̀hún. ẹ bọ́wọ̀ rí ìgò ọlọ́mọ sànú o ìgò bẹ̀ta. ok ìrètí mẹ̀kúnnù náà nù. yes. Mm, ìròyìn lágùtì agbo ti òṣèlú bákan náà ẹgbẹ́ G5 nínú PDP àwọn tí wọ́n jẹ́ ikọ̀ G5 wọn wọn làwọn tún ṣàtìlẹ́yìn fún Tinubu tó bá di ọdún 2027 autumn ni ló tọrọ ńlá gómìnà tó kúrò lórí ipò ní ìpínlẹ̀ Benue Samuel autumn ó sọ pé ikọ̀ àwọn táwọn mọ̀ sí G5 group nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yóò tún ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu nínú ìbò tí ó wáyé lọ́dún 2027 kọlọ́ndẹ́mi wá sí ọ̀tọ̀ náà ló sọ̀rọ̀ náà ní àná tí í ṣe ọjọ́ ìsinmi níbi àṣẹ kan èyí tí mínísítà Federal Capital Territory Iyeton Wike èyí tó tẹ́ pẹpẹ rẹ̀ ní Port Harcourt nípínlẹ̀ Rivers pé ẹ wá bá mi rè o Wike lẹ́yìn tí í ṣe gómìnà tẹ́lẹ̀ yìí ní ìpínlẹ̀ Rivers ìlàgbọ́tàn yòókù tí wọ́n jọ dàgbàdàbolẹ̀ wá bá ń bẹ̀ tí wọ́n sì jọ ṣe wẹ̀jẹwẹ̀ mu àwọn G5 ọ̀hún ẹgbẹ́ àwọn márùn-ún tí wọ́n jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sọ pé àwọn kọ Àtíkù gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹni tí ó díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP kó tó ipa di ipò tí ó kọjá lọ ẹgbẹ́ G5 yìí ni wọ́n sọ pé àwọn pọ̀n lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu ẹni wá láti gúúsù àwọn G5 ọ̀hún ní Otom Wike Ugwanyi Okezie Ipeazu láti Abia àti Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo hàn pátá ní à lò sáà ọdún mẹ́jọ mẹ́jọ àyàfi gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ wà lórí sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ báyìí ìgbà tí ó mọ̀ bá wo àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ Otom ní sẹ́ẹ̀rí ẹgbẹ́ G5 yìí àníbòmí ìtayà sí kódà àkábàámọ̀ wípé àdásọ̀rọ̀ Tinubu tó sì fi kógojá nínú ìbò tí adè lọ́hùn ó ní bọ́ bá tún di ìgbà tá yọ lọ fún sáà kejì àwọn ò tó dúró tì í ni gbagbagba ọtọm ní iṣẹ́ rí ẹni adarí àwa G5 Nyesom Wike ó ti fọhùn ó ti pé 2027 báyìí Bọ́lá Ahmed Tinubu tiẹ̀ náà látúnṣe ó ní àwọn oníbòmíì tá lọ o nígbà tẹ́ ń tọ́ jẹ́ aṣáájú wa tó ti sọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà kúkú nígbàgbọ́ nínú Tinubu ó ní kódà ṣe rí ìṣàkóso tó kù nípò kí Tinubu tó bọ́ síbẹ̀ wọ́n já ọmọ Nàìjíríà ń tàn mọ́ o síbẹ̀ wọ́n lu ọdún mẹ́jọ ẹ́ àwọn tí wọ́n já wa ń tàn mọ́ lu ọdún mẹ́jọ ẹni tá a wá nígbàgbọ́ nínú ẹ̀ pé orí rẹ̀ gbé hmm. yóò tún gbogbo nǹkan tò èyí ò hmm. Bọ́lá Tinubu hmm. kí lọ́wọ́ aburú kátìlẹ́yìn kò ní lo sáà ọdún mẹ́jọ. okay àyímọ̀ ipò ọlọ́kọ̀ làwọn ọmọ nàìjíríà ń fi ìgbésí ayé wọn ṣe báyìí o pé bójú bá ń pa ni àmọ́ ṣẹ̀yọ́ ara ìbí ayé bá ti bọ́ lọ́kùnrin ni ó ti jẹ́ o. ojú ìwé keje Vanguard wọ́n ṣàlàyé báwọn ọmọ nàìjíríà ṣe ń rún ìgbésí ayé mọ́ra wọn nírúfẹ́ àsìkò yìí tó jẹ́ pé ìlú le o kò sówó lóde ọkùnrin ń kígbe obìnrin ń kígbe kálukú wà ń kígbe owó wọ́n ní fàpẹẹrẹ ṣe rí ní ọdún 2023 tọ́lọ́ mo ti bẹ̀rẹ̀ ìròyìn o ní ọdún 2023 tí ó kọjá lọ́hùn oríṣiríṣi àwọn ìlànà ìjọba policies ẹlẹ́sìn mìíràn eléyìí tó mú ìgbésí ayé nira gidi gan fún ọmọ nàìjíríà nílọ́lọ́ọ̀kan lọ́dún tó lọ́hùn wọ́n ní fàpẹẹrẹ ǹjẹ́ òní ni wọ́n sọ pé owó náírà ilẹ̀ wa igba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àtẹgbẹ̀rún kan two hundred five hundred àti one thousand naira note wípé ẹ kí ọmọ nà mọ́ níjó ní ìkan báyìí sẹ́ rántí sẹ́ gbàgbé ẹ wọ́n náwó tuntun ń gbò tún ya ni wọ́n tún dàrú wọ́n dàálẹ̀ wọ́n tún ní sàpé ó yẹ mọ́ náà wọnú ara wọn ń gbò tún ya <laughs> ni wọ́n tún ní kò tiẹ̀ wá sí àti tuntun àti owó àtijọ́ kò wá sí ní báǹkì kankan mọ́ wọ́n ní gbogbo àwọn ìlànà ìjọba yìí ó mú ìgbésí ayé doríkodò gbáà fún ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ nàìjíríà ní ọdún tó lọ twenty twenty three ńgbò tó yá látún gbọ́ pé ńgbò bá fi di december oṣù tó lọ yìí tí ṣe ọdún tó lọ bákan náà december thirty first òun náà ni gbèdéke ó tẹnubodò deadline wọ́n ní ńgbò tó yá ni wọ́n tún kéde pé ẹ wo kò sí deadline kankan ẹ máa ná gbogbo ẹ lọ àti deadline o àti etí ò deadline o àti lifeline o wọ́n ní december tó lọ yìí ìgbésí ayé nira fún ọ̀gọ̀rọ̀ ọmọ nàìjíríà àpàápàá ẹni lówó ń báǹkì kò rí gbà lẹ́nu atm wọ́n tún gan lé lọ́wọ́ nínú báǹkì gan bọ́bá wọbẹ̀ pé òun lówó gbà. yàtọ̀ sí eléyìí wọ́n ní lára àwọn nǹkan tó tún mú ìgbésí ayé nira púpọ̀ ní 2023 tọ́sẹ̀sẹ̀ tán yìí òun náà ni owó epo tí ó gbẹnu sókè ju bó ti yẹ lọ wọ́n ní ṣe ẹ wá ara wọn tí ń fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣakọ àwọn private car owners àwọn náà ti á dá sí si ní tí wọ́n fi ń ṣajé ìgboro ní ìsìn àwọn náà wá fi ń gbé èrò pé bí wọ́n bá ti tẹ bírèkì báyìí wọ́n fẹ́ mú sọ́ọ̀lẹ̀ kan nu ìmọ̀ bá ti wọlé báyìí wọ́n ní ó di rẹ̀rẹ̀ mú àwọn lọ ti hàn wọ́n nígbà oníròyìn wá bi àwọn tó jẹ́ ọlọ́kọ̀ àdáni pé à ẹ̀yin sọ ọlọ́kọ̀ gáràjì ẹ̀ sì ṣe òṣìṣẹ́ tí ìfọkọ̀ òṣìṣẹ́ náà gbòòrò lọ́dẹ wọ́n ní wọ́n sọ pé à ẹ̀yìn dídà lọ́dà tọmọdẹ́gbẹ̀ẹ́gbẹ́ gan ìwúlẹ̀ ṣe lé ọmọ ńgbà tí epo ti wọ́n níwọ̀n burúkú yìí tí agbára àwọn ò sì gbé epo báwọn gan lọ bí iṣẹ́ pẹ̀lú ọkọ̀ àdáni àwọn epo àti lọ làwọn ní òkè epo àti bọ̀ fún ìdí èyí àwọn ọmọ gbèrò ní rònàrònà táwọn ọmọ fi apá kún tan kó lè bá tó pín gbogbo ẹ̀ lọ́fà táwọn fi ń fọkọ̀ táwọn fi ń sakọ tẹ́lẹ̀ táwọn fi wá ń gbèrò wọ́n ní ẹ kọ́kọ́ ṣe léyìn ò lé ní wọ́n ní ní inú ilé àwọn nǹkan èròjà alé tí a máa lòun wọ́n nígbà gbogbo ẹ ti agbowó lérí báyìí ní ìsìn ká ti bi afẹ́fẹ́ gáàsì ìdáná cooking gas ká bẹ̀bẹ̀ rẹ̀ káwá ti bi sìlẹ́ńdà gan kóló tí a máa ra afẹ́fẹ́ gáàsì sí un kí àwa ti bẹ̀bẹ̀ rẹ̀ òun náà tún gbowó lórí gbogbo ẹ̀ ṣàkọlura wọn àwọn nǹkan inú ilé tá a máa fi gbáyùn wọ́n ní kò ṣe dáadáa mọ́ wọ́n ní ọ̀pọ̀ àwọn ìyá tí ń tọ́mọ lọ́wọ́ àwọn nursing mothers lásìkò yìí ni wọ́n ti ṣe báìbáì sí ìlédìí ìgbàlódé ọmọ ìlédìí àǹkárá kankan. Eh, ni wọ́n fi ń tẹ ọmọ ní ìdí báyìí o nígbà tí owó ọ̀yọ́ àìrà kìíní kan dá pass tí ọ̀yọ́ sílẹ̀ mọ́ wọ́n yẹn wá wo gbogbo ntẹ́nu oúnjẹ ní ọdún tó lọ eh, kìíní kan oṣù kan ló sùn gbàlódé òróró kan lòróró òpara tí mo ta sánsán wọn láwọn èèyàn ti gbé yẹn tì ó báwọn èèyàn bá lò báyìí ní ìsìn wọn fi ń gbà á lọ ni wọn mm. bá rà dì í wọn fi ń mú mm. eh, ìgbà wọ́n fi ń lo sànmọ́rí lọ ní lásìkò yìí. èyí náà sì dá a lára ó dá a lára. ohun tó da tó o sí. àwọn nǹkan wa tá a ti pa ti tẹ́lẹ̀. àsìkò tó tẹ́ wàá mú ìsìn. ìgbà wa yí ojú wa padà síbẹ̀. wọ́n ní báwọn èèyàn ṣe wà ń gbé ìgbésí ayé àjọ ti ilé ayé ti á di ilé ayé àjọ dídá fún ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ nàìjíríà báyìí daily contribution ni o wọ́n ní láti sanwó sùkúrù báyìí ní ìsìn àwọn èèyàn ń da nídà ojoojúmọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ní ilé ẹ̀kọ́ tọ́mọ wọn ń lọ ni pé ẹja máa dá school fees àwọn ọmọ wa bíi contribution daily ẹ tún gbé <laughs> wọn ní bí wọn ṣe ń sanwó sùkúrù nìyẹn wọn ní ẹ wá gba bíi ẹ̀ka ṣíṣayẹyẹ àti àríyá ẹ já gbàbẹ lọ wọn ní àwọn èèyàn ti rọra ń ṣe ìwọ̀n ikú níwọ̀n tẹ́ ṣe bó ṣe mọ ẹlẹ́wọ̀n àṣàpọ̀n lóde àríyá báyìí ní ìsìn gbogbo ká mọ̀ bá ní mú aṣọ tó wo rẹ̀ tí ó fa àpòyá wọn láwọn èèyàn ọ̀tá sí mọ́ wọn ní hmm, ọba ti gbàsọdé. So tó jẹ́ pé owó aṣọ àríyá tí wọ́n fẹ́ bọ́ ọ mú tó bá ti ga ju ẹ̀mí àwọn èèyàn lọ wọ́n ní àwọn èèyàn ò mọ̀ dá fiosis kọ́mì pé ẹ ọlọ́run ó ṣèyanu ẹ ọlọ́run ọkọ̀ àmọ́ ṣe ẹ tí ì gbà sọ ẹ̀yàn àgbà ọlọ́run ó sọjọ́ kankan wọ́n ní bó ṣe wà nìyẹn ìròyìn ẹ pé ọmọ ṣe o ọlọ́run ọ̀dà gbà tọ́ da yóò dà á padà. lára àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé tí ẹ gbọ́ ní ọ̀sán àjọ NDLEA ọwọ́ wọn tẹ àwọn kan tí wọ́n lọ rèé di kòló wọ́n dè é sínú àpò amọ́wọ́ ọ̀ọ́dàmọ̀ ni kò ló close. mo ràn jù mọ́ mi gbọ́ rí <laughs> ah, mo ń gbọ́ fúngbà eh, àkọ́kọ́. Eh, mo bí àpò bá ti sọ̀rọ̀ bí ẹ ti sọ̀rọ̀ àá ti mọ̀. pé ẹ̀kọ́ ọ̀dà kò ló sùn mọ̀. mi inú ìwé ìròyìn mo ti dá mọ́ <laughs> inú ìwé. ó ṣe é sọ̀rọ̀ fáwọn ah, láì ah. mú kò ló. ṣé mo ràn jù ní. àwọn ràn jù o. àmọ́ bẹ̀rẹ̀ sọ́rí sọ́rí. ok àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ NDLEA tí wọ́n sin gbẹ́rẹ́ ojú náà ni wọ́n lọ rèé ká àwọn nǹkan tó jẹ mọ́ oògùn olóró èyí tẹ́ ń pè nǹkan lóòsì wọ́n bá nínú báàgì wọn ní ọdún new year gangan ni sẹ́rí àpamọ́ báàgì táwọn tí wọ́n máa jẹ ẹ̀sẹ́ tí wọ́n máa gbé kó ìjì káwọn mm. inú ẹ̀ wọ́n bá àwọn èèyàn máa wòye pé ẹni wọ́n bá fi tẹ́lẹ̀ tó bá gbá ẹ̀rí ẹ̀sẹ̀ kan lórí. <laughs> ọrùn lẹ̀rọ ni o. <laughs> orí òtún káyẹ̀ gari kọ́lọ̀ kan sàánú jàre sẹ́ẹ̀rí arákùnrin tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ìwé ìròyìn Nigerian Tribune ti kọ́ dáadáa wọ́n ní àjọ NSCDC ní ọwọ́ wọn ti tẹ àwọn ọmọkùnrin tó pa bàbá rẹ̀ ní Kánò mm, mm. wọ́n ní ó ti ní kọ́síkọ́sí lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm, tí bàbá ẹ̀ wá lọ fẹ́ mú lọ sí ibi tí wọ́n ti tọ́jú rẹ̀ àmọ́ bàbá ní kó wọn rẹ̀ jú ní ibì kankan tó dé ibẹ̀ bí ó ti di pé ó jí mọ́ bàbá lọ́wọ́ níbi tí wọ́n ní kó sùn sínú ọba gún bàbá ẹ̀ ní nǹkan pa wọ́n ní ó ti máa ń mú mu kú mu tí ń fífin kúfin ìyún náà dá ní ọ̀pọ̀lọ̀ rú hmm. láti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀dọ̀ àjọ èyí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nigeria Police Service Commission ní ọjọ́ ìsinmi àná wọ́n ní gbígbà wọlé àwọn ọlọ́pàá kò lókun bíi ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand constable kéda sínú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní yọ bẹ̀rẹ̀ yíká orílẹ̀‐èdè Nigeria báyìí pẹ̀lú àyẹ̀wò àwọn tí wọ́n bá rí i pé ara wọn dá dáadáa wọ́n lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́fà tí wọ́n ti ń gba ìwé mọ̀nwáṣẹ́ ní ọwọ́ oníkálukú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí inú àtẹ̀jáde èyí tí wọ́n buwọ́lù làbújá o láti ọ̀dọ̀ arákùnrin Ikechukwu Ani lórúkọ àjọ yìí alága fún àjọ Police Service Commission Solomon Arase iná ni ó sọ wípé gẹ́gẹ́ bí ẹni tó náà ti ṣiṣẹ́ tó fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ Inspector General Police ó pàrọwà fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn tí yóò lọ́wọ́ nínú ìgbaniwọlé pé kóńkàkù kó kìlọ̀ fún ọ̀kánjú ara rẹ̀ o kẹ́ ẹ sì sọ ìwà yín wò ẹ mọ̀ ṣe pálapàla ẹ mọ̀ ṣe nǹkan tí ó kò bá yín o wọn bẹ inú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní. ẹ jẹ́ àyọjú ẹ̀ka ètò ẹ̀kọ́ fásitì ibi sánmọ́ǹtì gbé dunlẹ̀ fásitì àkọ́kọ́ nàìjíríà ui nu fásitì ti ìlọrin ui náà lòun náà uni ìlọrin àti covenant university aládàáni lòun àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀rọ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ pé àwa ò ní pòfẹ́sọ̀ ayédèrú ní fásitì tiwa o ẹ jẹ́ àjọ gbọ́ná fásitì ilẹ̀ ìbàdàn the University of Ibadan àti fásitì ìlọrin University of Ìlọrin àti Covenant University wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilé ẹ̀kọ́ gíga fásitì mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti sọ pé irọ́ funfun gbùù àṣà tí ò ní kánú òun náà ní ìròyìn kan eléyìí ti ń jà rìnrìn pé àwọn ní àwọn ọ̀jọ̀gbọ́n ayédèrú fake professors àwọn ní wọn láwọn fásitì àwọn ṣe é rántí ṣe é gbàgbé sá ṣe é gbàgbé sá ṣe é rántí sá wípé lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn òun náà ni àjọ tó ń ṣe kò kárí ètò àwọn fásitì nílẹ̀ yìí National Universities Commission NUC ni wọ́n dákọ àwọn fásitì bíi ọgọ́rùn-ún one hundred professors láti àwọn fásitì káàkiri káìka nàìjíríà gẹ́gẹ́ bí ayédèrú àjàràbù karùngbẹ̀rùngbẹ̀ pòfẹ́sọ̀ NUC ni àwọn tá à ń wí ìwọ̀n òru nǹkan kan débi pé wọ́n sọ nǹkan kan tá a fi máa mọ̀ pé wọ́n ní pòfẹ́sọ̀ o àmọ́ o wọ́n ní nígbà tí àwọn fásitì kan tó dàbẹ̀ ń pé ẹ mọ̀ sí mọ̀ pé bówe bá jòwe ẹni tá a dáhùn ẹrù jà ní báyàn àwọn fásitì tí a dá kọ UI Ìbàdàn UI Ìlọrin ìyún University of Ìlọrin àti Covenant University aládàáni tí ń bẹ ní Ṣàngó Ọ̀tà àwọn ni wọ́n ti kéde pé àwọn ò ní fa àwọn ò ní pòfẹ́sọ̀ ayédèrú kankan tí ń gbowó nínú ìwé àkọọ́lẹ̀ péróòlù ìsanwó tàwọn àwọn ò ní ayédèrú pòfẹ́sọ̀ kankan tí ń gbowó ní ọ̀dọ̀ àwọn o ìròyìn yẹn ń pe hèhè ibo làwa á já sí báyìí ibi tẹ́ ẹ já sí ojú ìwé kẹjọ Vanguard ni wọ́n kọ sí. lórí wíwọ ọkọ̀ ojú irin lọ́fẹ̀ẹ́ èyí tí ìjọba kéde rẹ̀ fún ọmọ Nàìjíríà kó tó pa àṣẹ pọ̀pọ̀ sísè ọdún àwọn èèyàn tó fẹ́ wọ rélùwéè wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o bákan náà iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú irin àwọn náà ti fọ̀n síta bákan náà àǹfààní tọmọ nàìjíríà tí wọn bá jẹ lákòókò tí a ṣe pọ̀pọ̀ sísè ọdún kérésìmesì àti ọdún tuntun etí ìjọba kéde rẹ̀ pé ẹ lọ́ọ́ mọ́ wọ ọkọ̀ ojú irin lọ́fẹ̀ẹ́ ní ọjọ́ kọkànlélógún oṣù kejìlá december twenty one wọn ló ti parí lánàá o pé ajagbo ajagbo àti jagbo àgbo ti tán o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe ṣe ìwádìí wọn ní títí tí àǹfààní yìí tó fi parí ní àná òde yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó fẹ́ gun ọkọ̀ ojú irin lọ́fẹ̀ẹ́ yìí ni wọ́n sọ pé wọ́n já tàn àwọn o ìgbà táwọn débi táwọn ó ti wọ̀ ọkọ̀ ojú irin dé tí ò sì ṣèrò nú ẹ̀ kódà kò sí ìwé táwọn ò fi wọ inú ilé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí bẹ́ẹ̀ ni o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní àwọn ọ̀bá jẹ àǹfààní yìí wọ́n lọ́ọ́ ráyè láti fowókọ́lẹ̀ online wọ́n ní ìgbà tí wọ́n sọ pé kọ̀sẹ́yìn kankan tó lè fowókọ́lẹ̀ online báwọn pé ṣùgbọ́n nígbà tí wọ́n ní nkàkù tí ọba fẹ́ gba tíkẹ́ẹ̀tì wọ́n sọ pé àwọn èèyàn wọ́n mọ̀ ti búùkù ẹ̀ ó ní tí wọ́n sọ fún àwọn náà wàánu bí irin lọ́wọ́ abúkù ni o bájànú ni tí ẹ fi wá dà wá ní òfurufú jágádò tí ò sí èèyàn nú ẹ ẹ sì tún kọjá lọ ẹnì kò sí níta fi búkù lọ́wọ́ tiwa ẹ wo ìròyìn ọ̀pọ̀ o tí n bá ní ká délẹ̀ ìròyìn nàìjíríà náà ni ẹ ṣe ẹ jẹ́ àkọjá sí ẹ̀ka àpolówó ọjà mm. pápápá. ajá balẹ̀ ajá balẹ̀. ó ń tẹ́lẹ̀ o gbogbo ẹ̀yà ẹ̀dá pàtàkì lójú jẹ́ èyí ló mú àjọ charity pay eye care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú tí ó wá sópin ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí third november twenty twenty three fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú one thousand naira péré pa. àǹfààní ń bẹ láti lo pos and transfer. láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó sàánú shopping complex ìwó road nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ làmí ẹ̀. Música má nà gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa. lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́. easy buy ti wà available across all solar stores. dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé. ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀. tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa. níwọ̀n náà bá doni fóònù. tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. solar telecoms ní kẹ́ ẹ máa yà sí. ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù fọmọ ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one mko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn àbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms mega store tí ń bẹ wema bank mọ́kànlá nìbàdàn tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six two four solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa grab. iyọ̀ kékeré tó bá ẹni àǹfààní ńlá tí lè léyìí o fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ Grace Estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù láǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ajá balẹ̀. kinní kan bẹ tọ́ ọmọ. tá a fi yé mi o. ẹ̀yin fi yọ ẹ̀yin kẹ́ni ẹ̀yin gbogbo ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ gbọ́ torí pé àwọn tán mọ̀ pa ni. ok kí ni ìdánimọ̀ ẹ Mo Salah agbábọ́ọ̀lù tíìmù ẹ ni o Liverpool ni o. ẹ Mo Salah ọmọ mi láti Egypt. téèyàn tó o bá ti rí bílọ̀kan tó fi dá mọ̀. Ah, ó pẹ́ tó wálé kan yìí ah, ojú mi ti lọ́la rẹ̀ ebi irun jìntì irun jìntì eh, eh. irun gbọ̀n ẹ̀rí eh, mọ̀ sọ́ọ̀tì àgẹ̀rù láìsí àgbẹ̀ wọ́n ní yọ gẹ̀rùn fún afcon dìbò yìí o ah, wọ́n ní yọ gẹ̀rùn èyí ò ní bẹ́ẹ̀ dá mo. bóòwù kọ́ dán rí bóòwù kó disguise kọ̀ọ̀kan yé àwọn aṣáá náà yàn two f zero lánàá bá a sì ṣe máa lù wọ́n léra wọn léra wọn ní afcon tábẹ̀rẹ̀ bá a sì máa lù yàn wọn ò mọ mu àti tí wọn mọ bíà ẹ má pa àwọn èèyàn ẹjẹ adé afcon ọhún mi gbọ́ ẹjẹ adé afcon yẹn náà ara ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀ ń gbáradì sílẹ̀ wọ́n á fi àbúrò yín ọmọ ọmọ yín tì yín. Eh, eh? ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tẹ ọ̀tẹ̀ tẹ ti ẹ sọ eh, àwa máa gbé life ni fresh fm as usual ni kò síbi tá a di àgbé world cup live àgbé afcon live kò sí àgbé olympic ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ pé ẹ bá gbé live kí wọn gbé ọkàn wa live náà wọn bá gbé ọkàn wa dé ṣé pé sọ pé tí two five bá ti fẹ́ gbá bọ́ọ̀lù sọ pé tí mo mọ sọ fún ọ mọ ọmọ lọ sùn ni o parí tá a bá parí ẹ̀ kẹ́ ẹ jí mi kí ẹsẹ pé ànígbàgbọ́ nínú wọn ànígbàgbọ́ nínú wọn. etí ọlọ́njọ ní Cameroon àbí mo lọ lọ mo wá pé kẹ́hìn mo ní à wá tá a bá ti já kì í ṣe pa wájá wà ní o ti ń bọ̀ nílé o wò ó tán ni o wò má sì tán ni wò ó dé fáìlà ni ọmọ Ọlọ́run kò sàánú èèyàn ni kí ló tún kù tá a rí mẹ́ta mẹ́rin. ẹyin so ti ka ayahun lẹ́ẹ̀kan àbí. ayahun ah no àkórí ẹ̀ ni mo kàn mú wípé ìpààyàn nípakúpa ìbí tó fi lè máa tó tẹ̀ síwájú sí i ìdí tó fi ń tẹ̀ síwájú hmm. ó kọ sínú òwe apá alábì kan mo ti rí lẹ́ẹ̀kan wọ́n ìwé ìròyìn Nigerian Tribune báyà bẹ́ẹ̀ ni ó wà. tí tí o ní PDP tó sọ fún pé kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ mọ̀mọ́ humanitarian ṣé eh. ọ̀ka eléyìí náà PDP ah, tó pé ah, kó dìde kó dìde lórí àga eh, pé kí wọ́n lé màmá bẹ́tà ìdú kó lórí àga. mo rí àfi bí ológun ó tún dì hámọ́ra kò túra lẹ̀ àbó rí Ìbàdàn gbàlejò tuntun haran wọn ti dé e ládé. kábíyèsí o. àrà ọ̀tọ̀ ni eruku lálá àtẹ̀gùn tútù ó fẹ́ lù mí lára já balẹ̀. ó dáa níbo gan-an látẹ́gùn tútù yìí ti ń fẹ́ wá. wọ́n kí i káàbọ̀ sílé orin challenge ìbàdàn fresh one oh five point nine fm ọ̀gá ni master. to get awakened by the sounds of Fresh 105.9 FM, your feel good radio. listening to 105.9